Uh, Chief, you tell us uh, your name again and what happened to you. Um, Chief Philip Uweno. My wife. Where are you from, Igbo? I'm from Okpe. Which part of Okpe? From Adagwase, Nume. Uh, what your wife is from where? My wife is from uh, Uvie. From uh, Andasi family uh, in Ekpa. Yes. So go ahead, tell us what happened to you and why are you here? She she brought me hot water on Friday. then for Around what time? Around uh, after ten to in the night. In the night. At that point, the hot water, she took uh, wood. Where did she get wood from? She hide it. She must have So she planted this thing. Are you saying she yeah, planted this thing? She take wood. She must have So she planted this thing. Are you saying she yeah, planted this thing? take wood and whip my head three times. Look at the head. The I struggle Show the head. her, struggle and escape. Before I entered my vehicle and drove to this hospital. Only you, you drove yourself to the hospital? Yes. You must be bleeding now. Yes, I bled, I bleed a lot. Mm. Then God just helped me. God helped me. So what do you want to tell the public now about such a woman? It, it, give her chance. It's not a kind of woman to, to marry. But you must have been with her for a long time. Do you see this kind of character or behavior in her? Threatening to injure me, threatening to do all sorts of things. Because of what? Because of girlfriend. Mm-hmm. Now, now she has done it. And I've always told her, I say, this your anger one day. I say, you go nearly kill me. I say, but you not know, fit kill me. Very well. Yeah. I so you go don nearly kill me before you go regret say wetin you do no good and na wetin you don do now. thank you very much i wish you speedy recovery. ẹ kú déédéé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe léṣe dáadáa ni mo bá yín mo mọ̀ mọ̀ mú kínní wá fún yín kẹrí kẹrí bí ìyàwó kan ṣe ṣe ọkọ ẹ̀ nítorí obìnrin nígbà tó jẹ́jẹ́ wípé ọ̀pá okó kan òbò ẹyẹ kan kò lè ló kò lè jẹ tán tí òbò ọyọ kan bá lòun fẹ́ jẹ òbò apó kan tán á ha nínú òbò á kọ̀ rí pé vaginismus mú okó yẹn mọ́ òbò yẹn kò kò kò kò kò release ẹ̀ mọ́ báwo lo ṣe fẹ́ ṣe láì jẹ́ wípé wọ́n engrave orúkọ àbí wọ́n engrave òbò ẹ sórí okó ọkùnrin tí ìyá àti bàbá ẹ ò rí ẹ kó tó dá okó ẹ̀ this sense of entitlement tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń ní nítorí ríǹgì yes i do ríǹgì tí goldsmith rọ tó máa ń fún wọn yẹn ó máa ń get into àwọn obìnrin head tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ó ti torí pé ọkọ ẹ̀ ní àlè ó ní girlfriend ó mú ayé ọkùnrin ó ṣe báyìí at the end of the day ọkùnrin yìí ikú ò pa ṣùgbọ́n ṣe mọ̀ pé okó yẹn di èèwọ̀ fún obìnrin tó bá ṣe báyìí kó lè dó okó yẹn mọ́ irú obìnrin tó bá dẹ̀ ṣe báyìí ó ti ba ayé ara ẹ̀ jẹ́ torí ó ṣeé ṣe kó má ní ọkùnrin mọ́ nígbèsí ayé ẹ̀ torí history yìí kò lè parẹ́ ńlẹ̀ kí ló máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin mo sọ fún yín pé ilé tí sex sexual life wọn tí ò nose dive láyé òun ni ilé tí ọkùnrin ní freedom kò sí obìnrin kan tó láti gbìyànjú láti mú ọkùnrin níta ẹ jẹ́ kí near miss mi ì mọ bóyá ọ̀pọ̀lọpọ̀ yín mọ nǹkan tó ń pè ní near miss ẹ jẹ́ kí near miss kó lé ọkùnrin wálé bóyá narrow escape kí ọkùnrin fúnra rẹ̀ kójú ẹja kó lè wálé bóyá kí as a result of near miss the the trauma the PTSD tí ọkùnrin bá ní látara near miss tó ní ẹ jẹ́ kó lè wálé ẹ jẹ́ age kó lé ọkùnrin wálé ẹ jẹ́ kí àìsàn débi wípé bóyá tọkùnrin bá ti ní àìsàn tó mọ̀ wípé àìsàn yìí o ó ti gba okó lọ́wọ́ òun òun ò dẹ̀ fẹ́ máa disgrace ara òun ìyàwó òun nìkan ló mọ̀ nípa àìsàn yìí ẹ jẹ́ kí yẹn lé ọkùnrin wálé ẹ jẹ́ kí ọkùnrin rí rẹ̀ kó rí pé okó òun ti ń shrink ẹpọ̀ òun ti ń já wálé àgbá ti ń dé ẹ jẹ́ kó lé ọkùnrin wálé ẹni ọkùnrin tí obìnrin bá ti ń gbìyànjú láti force láti wọlé obìnrin tó ṣerú ẹ̀ òun padà gbádùn òbò irú obìnrin bẹ́ẹ̀ ìsídà kò dáràn níwọ obìnrin by doing this to your husband àbí kò para ẹ àbí kí òbú ẹ kó useless níwájú okó oko. Ti obìnrin o ba fọ̀ sọkùnrin wole látàrí pé bóyá true kò ṣe é léṣe báyìí true kò máa ba fà wàhálà kò fọ̀sẹ̀ wọlé wo àsìkò tí ọkọ tó ń jáde dáadáa á rí ẹdó nínú ilé dáadáa àsìkò tí ọkùnrin tó fọ̀sọ̀ ọkùnrin wọlé láì jẹ́ pé gbogbo nǹkan tí mo kálẹ̀ láṣáájú ló fọ̀sọ̀ ọkùnrin wọlé wàá rí pé o ò lè gbádùn irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá fọ̀sọ̀ ọkùnrin wọlé ìdàbí àwọn fa wàhálà òun bá girlfriend ẹ̀ fa wàhálà ni òun fún ní sleepless na òun fún ní wàhálà ọkọ̀ wò pé òun ò ṣe wàhálà mọ́ ó dẹ̀ wálé ó búra fún ẹ pé òun ò ṣe mọ́ kò ní lè rí ẹ àbí irú tó obìnrin ṣerú eléyìí fún ọkọ ayé obìnrin yẹn máa padà bàjẹ́ ni ẹ má jẹ́ kí àwọn yes i do ọkùnrin tó bá ti wà faithful ọkùnrin lè wà faithful nínú ipa owó níná any other thing but tí ọkùnrin bá ti wà faithful jù after some years of marriage bóyá two three years of marriage tọkùnrin bá fẹ́ continue tó bá fẹ́ tó bá fẹ́ wà faithful continually nínú marriage tó fẹ́ wà truthful nínú marriage àwọn irú kọ́pù bẹ́ẹ̀ ò kì ní sexual life tó dáa that is the truth mo mọ̀ kọ́kọ́ ọ̀pọ̀ obìnrin ẹ̀ kí ẹ̀ o bọ́n bá sọ wípé lóbìnrin ọba tọkùnrin ọba pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin gbà mí fún okó dídó wọn kì í gbà but ọkùnrin tó bá ti wà faithful jù nínú marriage tó bá fẹ́ tó bá choose láti wà faithful nínú marriage nípa ọ̀rọ̀ okó dídó àbí tó fẹ́ wà pé bí atúfù nínú márè nípa ọ̀rọ̀ oko dídó oko wọn kò kí ń ní eh, kò lifespan oko wọn ò kí ń gùn oko wọn máa ń tètè paná iṣẹ́ síwájú ìgbà tó yẹ kó paná iṣẹ́ age kọ́ ló máa ń paná iṣẹ́ irú ọkùnrin ló máa ń paná oko iṣẹ́ paná iṣẹ́ oko irú ọkùnrin tó bá lóun fẹ́ wà faithful àbó fẹ́ wà truthful àbí obìnrin obìnrin fi wàhálà fà kúrò láti má dóbò ń ta éèjì kọ́ ló máa ń paná iṣẹ́ oko orú àwọn ọkùnrin bẹ́ẹ̀ éèjì kọ́ truthfulness faithfulness openness òun ló máa ń tètè paná iṣẹ́ wọn irú okó àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn ò kí ń dé stage tó yẹ kó paná iṣẹ́ kó tó paná iṣẹ́ irú okó àwọn ọkùnrin bẹ́ẹ̀ kò kí ń dé stage tó yẹ kí ẹpọ̀n já wálẹ̀ stage tó yẹ pé kókó ti ṣú tí testosterone ti drop kó tó paná iṣẹ́ ó máa tètè paná iṣẹ́ before the time kó tó paná iṣẹ́ torí wípé tó bá sọ pé continuously ló fẹ́ dúró lórí wàhálà tíyàwó ẹ̀ ń ṣe inú ilé pé torí ìyàwó mi ń ṣe wàhálà mo ti búra ó wà paranoid kò lè jáde mọ́ kò lè ṣèta mọ́ nítorí mi ìfẹ́ wàhálà ńlẹ̀ mi lè ṣe ta mọ́ ìyàwó ẹ̀ ṣọ káàkiri ìyàwó go ò ní gbádùn ẹ̀ ọkọ náà ayé oko ọkọ gan máa bàjẹ́ nígbà tó bá sọ pé òun fẹ́ tún la padà tíráyì ẹ̀ kókó ò ní dìde ṣiṣẹ́ mọ́ obìnrin tó bá dẹ̀ tún ṣerú eléyìí fún ọkọ ayé ẹ̀ máa padà bàjẹ́ lójú ọmọ ayé àpadà bàjẹ́ lójú aráyé ayé àpadà bàjẹ́ lórí ọkọ okó tó wá ti torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn tí ọkùnrin yẹn bá gba ìwòsàn okó yẹn wá di èèwọ̀ fún á wá di láńbébé fún irú àwọn obìnrin tó ti torí ẹ̀ ṣe báyìí fún ọkọ wọn ò ti torí obìnrin kankan dá okó wọn ò kọrúkọ okó obìnrin kankan ṣe rí ríǹgì àti yẹ́sà ìdú yẹn tó bá yá wọn àwọn pásítọ̀ á máa là á fún yín pé faithfulness yẹn kò ran ọ̀rọ̀ oko tó bá dẹ̀ wu obìnrin náà o lè ṣe equal right tó bá mọ̀ pé equal right ò lẹ́mìí ẹ̀ lọ ṣe bọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé n tí mò ń sọ yìí ọ̀rọ̀ pásítọ̀ tá a sọ lórí platform lánàá ká ní kì í ṣe pé búmà yẹn tó gbé ọ̀rọ̀ pásítọ̀ yẹn wá kókò rí obìnrin yẹn ọkùnrin yẹn níta kò ní believe pé pásítọ̀ chọ́ọ̀chì wọn lè ṣerú nǹkan báyẹn tó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ ninety five percent ọkùnrin tó lè ṣe dáadáa nínú ilé wọ́n ń recharge oko wọn ni ọkùnrin tí ò bá rí bíi ti recharge tí obìnrin bá ń gàgẹ̀ débi pé ó ṣe báyìí fún honestly oko wọn ò lè rìnrìn àjò yìí ṣe wá rí ẹ̀yin ọkùnrin náà ẹ forí pípé ṣe nǹkan tẹ́ ẹ bá ṣe torí nǹkan tó máa mú obìnrin ṣerú nǹkan báyìí fún ẹ ó jẹ́ kó ká ẹ pé òun ṣe ni ó ní bẹ́ẹ̀ ṣe lè rìn irú àjò bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ̀ ní jẹ́ kí ìyàwó yín mọ̀ tọkùnrin tó bá fẹ́ ṣe ní amúgbámlẹ́gbẹ̀ẹ́ òun láti respect ìyàwó ẹ̀ gan kó play safe kò gbúdọ̀ ká mọ́ ẹ lọ́wọ́ kò gbúdọ̀ mọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn lè fi ń ràn lọ́wọ́ kẹ́ ẹ lè rìnrìn àjò obo tiwọn nínú ilé bí àwọn ò mọ̀ pé oore lẹ̀ ń ṣe fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tán bá pè é ní cheating oore ni fún wọn ṣùgbọ́n wọn ò mọ̀ it becomes cheating tó o bá ṣe nínú ilé bọ́ láti lè ṣe nínú ilé ń gbà míì ọkùnrin máa ní láti ṣe bọ́bẹ́ bá wá ní láti ṣe ẹ forí pípé ṣe otherwise kẹ má bàa máa máa kúkú gífà kírú nǹkan tó ṣẹlẹ̀ yìí sí ọkùnrin bó ṣe ba yí ẹ̀jẹ̀ yìí kó má bàa máa ba iye tìyín jẹ́ náà bẹ́ẹ̀ ẹ fi orí pípé ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe gbogbo ìrìn àjò tẹ́ ẹ bá ń rìn níta ẹ má jẹ́ kí ìyàwó ilé mọ̀ ẹ má jẹ́ kí ìyàwó yín mọ̀ tẹ́ bá dẹ̀ mọ̀ wípé ẹ fẹ́ fẹ́ ìyàwó méjì ẹ jẹ́ kí ìyàwó ẹ kúkú mọ̀ ẹ jẹ́ kó mọ̀ and gbogbo obìnrin inú ilé tó bá mọ̀ pé sexual life ti ń nose dive o ní láti mọ̀ lọ kọ́ fantasy méjì tó crazy tó máa introduce ìsọkọ ẹ lè rò pọ̀rọ̀ wèrè o lọ kọ́ fantasy méjì because àwọn fantasy yẹn òun làwọn òun náà fi ń lọ síta wọn ò dẹ̀ involve yín torí pé nǹkan míì lè máa kà sí ẹ̀yin obìnrin torí ẹ ti máa ń fira yín sí status ẹ ti máa ń fira yín sí kéèjì kan as a married woman òun làwọn ọkùnrin yín náà fi lọ máa ń bá àwọn tó yẹ pé wọ́n free lọ wá fantasy méjì tó máa introduce ọkọ ẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé bíta bá lè wálé wàá lè kíìpẹ̀ pẹ̀lú fantasy tó bá lọ ṣèta gan wàá lè kíìpẹ̀ pẹ̀lú fantasy lẹ́ǹkọ̀ọ̀kan á lè máa ṣe inú ilé mọ́ọ̀dà bó ṣe ń ṣe ìta ẹ lọ ṣe ṣóò fún mi o ṣùgbọ́n ẹ eléyìí tó ṣẹlẹ̀ yìí ẹ lọ fi kọ́gbọ́n ẹ̀yin ọkùnrin ẹ káàárọ̀.